ó mà ti ń fẹsẹ̀ méjèèjì àti ilẹ̀ báyìí. àlejò mi ti ọ̀dọ̀ bá jẹ́ náà ayé àti lọ́dún náà lọ́dún. ó mọ̀jọ́ ta ti ń dájọ́ pa máa lọ. àbí ò káṣá àtètè ṣe ẹ̀ káfíń máa lọ sẹ́yìn ah, lọ́tọ̀. ṣáà ìjà ti lè máa lọ. Ah, ọ̀rẹ́ báwo ni rẹ. ọgbàdé ṣẹwà. sọ́tọ̀. kíni. àṣírí ẹ̀yin méjèèjì ti tú. méjèèjì ń fi ẹ̀jẹ̀ tèmi ṣògùn owó. wọ́n ti mọ̀ gbogbo ẹ̀. wọ́n kí ni ètò ìdúró. hello hello hello hello ẹ ká sọ ẹ ká sọ ẹjọ ṣé níbi òní yẹ ẹjọ kí ọlọ́run nígbà tí ká fi mú àwọn òbí ni àwọn olè kan lọ́wọ́ táwọn wọlé ṣe ìdúró ní wọ́n ti fẹ́ pa ọkọ mi. èyí lè máa kú. nọ́mbà fifty five àwọn yẹlé street bísà ìjìṣàgá yẹn ìdènà tó wà. ẹjọ ti ọlọ́run ẹjọ tí ọlọ́run pé ẹjọ tí ọlọ́run ṣàánú fún ẹjọ tó yẹ lọ. èyí lè máa kú dábàá kú ẹ ṣẹṣẹ ẹ bọ́ta ẹ bọ́ta sẹ́ẹ̀ ah in fact plenty body ó máa bọ́ lọ́run lẹ́nu yes i got nothing to lose mo ṣe i'm ready i'm ready to die. èmi ni mo lo gómìnà máa dá padà fún mi. fi àdáwọ̀ ẹ̀ sílẹ̀. fi àdáwọ̀ ẹ̀ sílẹ̀. ọlọ́pàá ti dé. mo ní kó súnmọ́ mi. a ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe ìrànlẹ́ lọ́pàá ẹ ṣe o. campus lọ. ọlọ́wọ́n àjẹkó dá fún yín o gbadé tẹ̀ ń wo ọ̀rẹ́ mi ní ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ò mọ tó ṣẹlẹ̀ sí mi ò mọ tó ṣẹlẹ̀ sí èmi àti ọ̀hún ló fẹ́ pa ṣùgbọ́n mi ò mọ tó ṣẹlẹ̀ sí o ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni mi ò mọ tó ṣẹlẹ̀ gbadé. ìṣòkun owó o ṣe lẹ́yìn fún mi. move like dead man walking. ọkọ tí ń ṣe ẹ máa bá mú lọ. yàrá ìbúlọ̀ kú. máa jẹ máa bọ̀.